الحمد لله الحمد لله الذي أمر بالإحسان والطاعة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر طاعته وعبادته لمن شاء من عباده وأشهد أن نبينا محمدا عبده ورسوله خير من أطاع ربه وابتعد عن الإجرام والمعاصي والفجور صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوا غدا بالجنان يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله دجلجوا تابوا بسيئة النبي محمد صلى الله عليه وآله وسلم أتكبسيئة وأن تنسمي ní àsìkò tí a mọ̀ sí àwọn ọgọ́rùn-ún mẹ́ta ọdún tó lọ́lá jù ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀sìn islam ní àwọn sahaba àti àwọn tabi'un àti àwọn tabi'u tabi'un a rí i pé ìgbà tó dá yàtọ̀ gédégbé ní ìgbà tiwọn àsìkò tó sì làmìlàaka iná làsìkò tiwọn àsìkò tí àwọn èèyàn tí wọ́n ń ṣe olórí borí láti ṣe àwọn sẹ́ẹ̀rẹ́ àsìkò tí àwọn èèyàn ńlá kàkà láti hu àwọn àwárí ìwà téèyàn hù téèyàn fi dẹni tí ọlọ́wọ́n bá yọ́nú sí iṣẹ́ téèyàn ṣe téèyàn fi di ẹni tí ó rí àlùjáná wọ̀ a ó rí pé ọ̀kan nínú wa ní ojoojúmọ́ ayé kó tó di pé wọ́n lọ sùn wọ́n máa ṣe ìṣirò fúnra wọn nítorí ìbẹ̀rù ọjọ́ tọ́lọ́wọ́n bó ṣèṣirò fún wa gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere Umar ibn al-Khattab radiyallahu anhu bó ti ṣe sọ hasibu anfusakum qabla an tuhasabu wazinuha bilqistas almustaqim ẹ ṣèṣirò fúnra yín ṣáájú ká tó ṣèṣirò fún yín ẹ máa gbéra yín sí orí òṣùwọ̀n òṣùwọ̀n èyí tó dúró dọ́gba nítorí pé ẹni tí kò bá máa ti ṣèṣirò fúnra rẹ̀ irú wọn ò lè ṣàṣeyege nígbà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọjọ́ tí ọlọ́run ọba yóò ṣe ìṣirò fún ẹrú ìṣe ni ọ̀rọ̀ wa nílé ayé àti ibi tá à ń lọ ní ọ̀la alkiyama ló fi gbogbo ọ̀nà jọ ìgbésí ayé ọmọ tó lọ sílé ẹ̀kọ́ láti lọ kẹ́kọ̀ọ́ gbàwé ẹ̀rí a ó rí i pé ọmọ tó bá ń ṣe ségesège ká tí ò kò súnmọ́ igbe kí irú onítọ̀hún kó ṣàṣeyege nínú ẹ̀kọ́ tí wọ́n bá ń kọ́ ẹni tó ṣe pé naharuhu fujur wa layalihi mujun ẹni tó ṣe pé gbogbo ọ̀sán ló fi ń sẹ́lọ̀ gbogbo alẹ́ ló fi ń dáràn kò súnmọ́ kí irú wọn ṣàṣeyege nígbà tí ìdánwò bá dé torí pé kò ní í jọ ọmọ tó ṣe pé kó tó kọ́ wọn ló ti kà á lẹ́yìn tí wọ́n kọ́ wọn tán ó tún ṣàtúnyẹ̀wò bẹ́ẹ̀ ni. kò lè dọ́gba pẹ̀lú ẹni tó ṣe pé ọka ẹ̀kọ́ rẹ̀ kún ọ̀nkà lójú méjèèjì ó sì mójútó lọ́nà kanà ẹni tí kò ṣèṣirò fúnra rẹ̀ nílé ayé láti ní ìgbà tí ó bá sùn lójoojúmọ́ kò lè mọ̀ bí dáadáa òun ló ń pọ̀ ní àbá ìdá tòun nígbà tá a sì mọ̀ wípé tó bá dijọ́ gbẹ̀ndà kìíyàmà kò sí nǹkan kan tí ọlọ́wọ́n abẹ́yìn náà gbọ́n tí ọ̀daràn jọ máa dáhùn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nígbà tí wọ́n bá gbé tírà tiẹ̀ fún níbí yóò máa sọ pé mali hadha alkitabi la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira kí ló ṣe irú tírà bàmí wọlé léyìí tó ṣe yí pé kò fi kékeré sílẹ̀ nínú tá a gbélé ayé ṣe amọ̀sibọ́sì èyí iná ní tíra yìí sàlàyé ọlọ́ni gbogbo ń ta gbélé ayé ṣe lába nínú tíra wa kótó wa dijọ́ náà tíyẹn bá ń ṣàkíyèsí irú kí ló ń ṣe irú ìwà wo ló ń wù yóò láǹfààní àti wípé kí èèyàn ṣe àtúnṣe ìwà rẹ̀ èèyàn láǹfààní àti wípé kéèyàn ṣe dáadáa ṣáájú kótó dìgbà téèyàn ní lè ṣe dáadáa mọ́. ẹni tó wà láyé ló lè ṣe dáadáa ẹni tó wà nílé ayé ló lè jìnnà sáìdá ẹni tó sì wà nílé ayé ló lè ronú pìwàdà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a bá ti kú tán la yabqa amamaka illa nadama kò sí jọ́ sẹ́kù níwájú rẹ̀ ju àbámà lọ àbámà dáadáa wà àbámà ìdásí wà àwọn olùgbàgbọ́dọ̀ nígbà táwọn bá kú àwọn ọmọ akọ́bàmà dáadáa ìbáṣepọ̀ àwọn ọmọkùn ní lọ́jọ́ náà ni àwọn ọba tó ti ṣe àlékún dáadáa ṣùgbọ́n àwọn ẹni tó kọ̀ láti tẹ̀lé tọ́lọ́run tó kọ̀ láti ṣe tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́mọ̀ tiwọn yóò jà sí ìbáṣepọ̀ àmọ̀kùn ní náà lọ́jọ́ tọ́jú pé tá a ayé sílẹ̀ ni àwọn náà ọba mà ti gba ìsìn Islam ti pẹ́ o. lera al-ijramu mal-ijram ìwà ọ̀daràn kí ni ń jẹ́ ìwà ọ̀daràn a máa ń sọ ní gbogbo gbàgbọ́ ọ̀daràn ní lágbájá etí sì ń ṣe ìwà ọ̀daràn ni báwo ló ṣe ròyìn pé ọ̀rọ̀ rẹ̀ ó fúyẹ́ ìwà ọ̀daràn ọ̀pọ̀lọpọ̀ mọ́ á lérò yìí pé ọ̀daràn báwo táwa lọ daràn ọ̀daràn òun náà lẹni tí ń daràn ọ̀ràn òun náà sì ni al-jurm aljorm ni wọ́n ń pè ní ọ̀ràn lédè lárúbáwá ìdáràn ni wọ́n ń pè ní ìjọram ẹni tó wá ń dáràn ni wọ́n ń pè ní mujrim ẹ̀rí ọ̀daràn ìwà ọ̀daràn ìwà kání eléyìí tó ṣe wípé ọjà zẹ́ńbù nàárí ẹ̀ṣẹ̀ ńlá ni o yaqa'u al-mar'u alayhi téèyàn á máa ṣe lámàámàṣe ẹ̀ṣẹ̀ ńlá téèyàn á máa máa ṣe òní wọn ń pè ní ọ̀ràn sawa'un akana dhalika fi haqqil mawla aw fi haqqil fi haqqil ibad yálà ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ pé Ọlọ́run ọba láṣẹ̀ àbí èèyàn láṣẹ̀ òun náà ni wọn pè ní ìwà ọ̀daràn àwọn náà ti mà lórílẹ̀‐èdè tiwa ní nàìjíríà ń bí ike lágbájá jẹ́ ọ̀daràn kìí ṣe nǹkan tó ń yà wá lẹ́nu kìí ṣe ń tẹ́tí ọ̀gbọ́rí ìwà wọn gan kò sì sábà sápamọ́ sí wa nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé wọ́n lẹ́ni tá a lè pè lọ́daràn òun náà ni man tawalla ẹnikẹ́ni tó bá ti kọ̀yìn sí ojú ọ̀nà àtọ́lọ́ọ̀ tó ṣe pé fojú ọ̀nà ẹlẹ̀ ó fi ọ̀nà ó fi ṣègbẹ́ ó fi ìmọ̀nà sílẹ̀ ó fi àánú ó fi àánú ó fi ń ṣèmọ̀nà irú àwọn eléyìí ọ̀daràn ni wọ́n àwọn ẹni tó ń hu ìwà pálapàla minal mahdurat àwọn àwà tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ kẹsẹ̀rìkọ̀tì wọ́n zina gẹ́gẹ́ bí ẹni tí ń jalè látòrí ìjalè kéékèèké eléyìí ti ṣe fífẹ́ wọ́ àbí jíjalè nǹkan tó ní ńlá abẹ́ni tó tiẹ̀ ń digun jalè àwọn dánadáná ọ̀daràn nílùú wọn jẹ́ nu sẹ̀ríà kadhalika zina ẹni tó ń ṣe zina ọ̀daràn ló náà nínú sẹ̀ríà ẹni tó sọ pé obìnrin kan ló wọ òun àwọn pé wíwò tó wọ ó ti ga púpọ̀ jù kò ní í bá a mú kó òun fi sílẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ ẹjọ́ òun ré kọjá lórí ẹ̀ ọwọ́ ré kọjá lórí ẹ̀ ìyàwó wa máa ń tó ṣe. ìyàwó wa ń béèrè pé ẹ dákun ọkọ òun ṣe báyìí báyìí báyìí ṣé kò òun fi sílẹ̀ kó wọn máa lọ lọ́tọ́ ni àbí kó òun ṣe sùúrù ọkọ wa ní àbí kó ṣe sùúrù ó tún ṣe sùúrù ó kí n fẹ́ ni tí mo bá ṣe zina yìí torí pé òun ti ń wo lọ́kàn òun kò nífẹ̀ẹ́ sí jù ọ lọ ni nìyẹn kí ni ń tọ́ fẹ́ sọ pé òun wá obìnrin tó ń tí o ti ríru rẹ lára ìyàwó rẹ ẹnẹkẹlẹ mújẹrẹ dájúdájú ọ̀daràn ni ọ ẹni tó wó sùsùn tọlọkùnrin bíi tòun lòún fẹẹ fi ṣèyàwó àwọn fẹẹ jọ máa gbélé ayé gẹ́gẹ́ bíi lọ́kọláya àwọn fẹẹ ṣe àwọn fẹẹ máa ṣẹṣẹ mi géè irú ètí bàbá rẹ ṣe tó fi bí sáyé síbẹ̀ mọ̀ pọ́kùnrin ni bàbá rẹ náà fẹ́ tí bàbá rẹ fi bí sáyé àbí irú ètí ya rẹ ṣe tó ń fi bí sáyé obìnrin tó sọ pé obìnrin ẹlẹgbẹ́ òun lòunṣẹ́ ẹ̀yàn láàyò báwọn ọjọ́ máa jẹ́ tọkọtaya ńgbọ́dọ̀ kí bí àti ẹ̀ náà ṣe sẹ́nu obìnrin ni màmá rẹ̀ fẹ́ tí màmá rẹ̀ fi bí sáyé àwọn tó rí wọn ti dàrú dànù tó rí wọn ò pé rárá àwọn ẹranko lásán lásán tí wọ́n gbé àwọ̀ èèyàn wọ̀ àwọn náà máa ṣèwọ́de láwọn àlóyìnbó gbogbo lórí pé fún alẹ́ tó wa afẹ́kọ́kùnrin ó lè máa fi ọkùnrin afẹ́kọ́bìnrin ó lè máa fi obìnrin gẹ́gẹ́ bí human right ìpè ẹ̀tọ́ ọmọnìyàn á wá rí àwọn olórí ìlú òyìnbó tí wọ́n máa bá wọn lukoro ẹ jẹ́ wọ́n fẹ́ra wọn ẹ̀tọ́ ọmọnìyàn ni ẹ mẹ́sẹ̀ fi dùn wọn kọkùnrin ọmọ fẹ́ra wọn kóbìnrin ọmọ fẹ́ra wọn ìyẹn ni gẹ́gẹ́ bí àwọn bàbá àwọn ṣẹṣẹ tí wọ́n fi bí àwọn sáyé gẹ́gẹ́ bí àwọn ìyá àwọn ṣẹṣẹ tí wọ́n fi bí àwọn sáyé wàlá hawla wàlá quwwata illa billah àti sọ nípa èyí tí ò tí gba Islam tó wó sùsùn tó lóun fẹ́ dobìnrin ọwọ́ àdobìnrin tán kọ̀pẹ́ kó jìnnà lọ́lọ́wọ́n bá bá mu gba islam sẹ́bẹ̀yìn sì ti mà nílùú òyìnbó lọ nígbà tí ẹnìkan bá sọ pé mo fẹ́ di ọkùnrin àbí mo fẹ́ di obìnrin kọ̀ọ̀kan ní máa wí lẹ́nu lásán ńṣe ni ó lọ sí ibi tí wọ́n ti ṣiṣẹ́ abẹ fún gbogbo ńtọ́jọ́ tọkùnrin wọ́n fà kú lára rẹ̀ wọ́n bá lẹ tóbìnrin máa wọ́n wá sọ̀rọ̀ àwọn di rọ́bọ̀tì gẹ́lẹ́ wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà ọ̀wá di obìnrin tán <clears throat> lọ́lọ́wọ́ bàbá ní kó gba islam ó wá gba islam ó wá jẹ́ ipe àwọn bàbá rẹ̀ tẹ́lẹ̀ náà mùsùlùmí làwọn kó wọn tó di ipe ń ṣe kèfèrí kèfèrí náà ló ń ṣe tóbi di ipe ọlọ́sọ̀ra rẹ̀ dóbìnrin àpapàǹdodo wọ́n ha bẹ́ẹ̀ tiẹ̀ kú wọ́n gbin ti obìnrin sí lára bàbá rẹ̀ wá kú lẹ́yìn ìgbà tó ti di mùsùlùmí wọ́n á ń béèrè ipe ẹ dákun o irú ogún wo la fún arákùnrin àbí arábìnrin yìí àbí láti pè ọkùnrin ni tẹ́lẹ̀ ó ti wá dobìnrin sógun ọkùnrin ni ó jẹ ni abógun obìnrin ni ó jẹ ti kó ti di mùsùlùmí báyìí o wàlà hàwùlà wàlà quwwata illa billah sẹ́wọ̀n ni wèrè ọ̀nbẹ nù àwọn wèrè tó máa ń wẹ̀wù pàápàá jùlọ láwọn lóyìnbó àwọn wèrè míì wà tó kọ́ àwọn àṣìṣe ọlọ́gbọ́n wal jununu bákan náà ká máa pààyàn nínú ọ̀daràn ni ká máa pààyàn lórúkọ yìí pé à ń ṣe jàǹdùkú òṣèlú ìwà ọ̀daràn ni kí lẹni tẹ́ lọ sápá ṣe fún yín ẹni tẹ́ yìnbọn pa kí ló ṣe fún yín ṣé ẹ mọ̀ ìpè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọ̀ràn ńlá náà lẹ dá yẹn lọ́jọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam tó fún wa ní ìròyìn pé ẹni tẹ́ ṣe kópa nípa àbòsí yóò fi ọwọ́ kan di orí ara rẹ̀ mú nígbà tí ó fọwọ́ kejì fún ọlọ́run ìpè ayé rọ́bì ìrè olúwa ẹlẹ́dàá mi sẹ́lẹ̀ hàdà bá mi ṣèbéèrè lọ́dọ̀ eléyìí o lima kọtẹlẹ́ni kí ni mo ṣe fún tó fi pa mí so o ti pèsè ìdáhùnlẹ̀ ìwà apààyàn bàbá apààyàn ìyá apààyàn ọlẹ́gbẹ́ táwọn wà àwọn máa pààyàn dá wọn ni o orí èèyàn làwọn máa fi fọkọ̀ mu ó ní ẹgbẹ́ táwọn wà ọ̀daràn làwọn pọ́nbélé o nítorí pé àwọn táwọn ẹ̀jẹ̀ èèyàn làwọn máa mú ipe ọ̀daràn làwọn lójú méjèèjì ẹ̀yin apààyàn náà bóyá jẹlẹ pera yín bóyá sólẹ̀ yín sì ń pera yín àbí èmèrè tí ẹ ti pèsè ìdáhùn kalẹ̀ déjọ́ gbẹ̀ndé alùkìyàmà ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin tí àwọn eléyìí ọmọ dájú ni ipa gbé wọn dé ní ọjọ́ ńlá níwájú ọlọ́run ọba rínúróde ọba tó ṣe pé la takhfa 'alayhi shay'un khafiyah ohun tó pamọ́ kan kì í pamọ́ níwájú rẹ̀ ṣe é gbàgbé pàgbé yín dìde ni àwọn èèyàn tó so rò pé ó ti di àpagbé ni àbí ọlọ́wọ́n bò ní ibi tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ bẹ́ẹ̀ àwọn dánadáná àwọn adigunjalè tí máa pààyàn wọ́n ní à wọ́n lọ àwọn pààyàn àti nítorí pé àwọn ti mú mú kú mu orí àwọn tí gbóná kọjá sísọ làwọn ṣe ń yìnbọn fún orí rẹ̀ àtútù jọjọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wàá gbà fọlọ́wọn bá rí nuróde bẹ́ẹ̀ náà ni ẹ̀yin olóṣèlú ó sì pé ẹlẹ́wọ̀ sunsun pé lágbájá òṣè tiwa bẹ́ẹ̀ ni èkúdà sì ń bẹ lọ́wọ́ tiwa báyìí ọyọ́ ẹ̀yin tá a gbà kíkẹ́ ẹ máa pààyàn ẹ lọ gbé pa ẹ bá ti pátá ẹ mẹ́jẹ kún orórí pa pẹ́yìn lẹ dánṣẹ́ yẹn wo gbogbo wọn náà pátá ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. sẹ́yìn mọ̀kọ́lọ́ ọgbìn yín dìde ni lọ́jọ́ ọgbìn dàl kìyàmà ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo yín ó dìde péjọ níwájú ọlọ́run ọba rínú ròde bẹ́ẹ̀ náà lẹni tó ṣe é kò lè gbólóhùn àwọ̀ kò lè ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan àfikọ́ máa wọ́n nàbí ó ẹni tó mọ̀yà lójú tó ṣubú tínú rẹ̀ ń dùn ọlọ́mọ lọ sẹ̀sẹ̀ rí yun òun ó tún kẹ́lẹ́mọ̀ ṣe ọrùn rẹ̀ wọ́n pọ̀ náà ni ọ̀daràn ni ọ́ ọ̀daràn ni ọ́ olókọ méjì jọ daràn lọ. bákan náà àwọn ẹni tó sá kúrò nídìí àtútẹ́lẹ́ tọ́lọ́ àwọn ẹni tó ṣe pé hayya ala salat gbogbo ìgbà ni wọ́n ń gbọ́ hayya ala falah ẹ máa bọ̀ wá síbi tẹ́tí sórí rẹ̀ wọ́n ń gbọ́ wala saddaqa wala salla walakin kadhaba wa tawalla wọn ò ní dáhùn wọn ò ní dáhùn láti wá sí lọ́wọ́ níjọ́ kan wọn kàn máa kọ̀yìn sí tọ́lọ́ ní gbogbo ìgbà ni ọ̀daràn nìyí o tí Ramadan bá wá dé wọn máa wá ṣe sọ̀láàtì lójú méjèèjì nígbà tí ìdí bá dé wọn wá kó tísàlẹ̀ apàtiwọ̀ ó di ìdí ní ìgbà tí ọdún iléyà náà bá dé wọn kó tísàlẹ̀ apàtiwọ̀ ó di ìdí wọn láwọn ni mùsùlùmí ẹ̀ ṣe mùsùlùmí ọ̀daràn nìyí torí mùsùlùmí tó gbọ́ lọ́wọ́n gbọ́ sọláàtù márùn lóru àti lọ́sàn-án rẹ̀ kò ní tẹ́tì gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi ti ṣe fi pa wá láṣẹ yàtọ̀ sí eléyìí báyìí yóò tún máa mójútó àwọn nàwáàfẹ́ ìwọ ò sí ọ̀ràn yẹn gbọ́dọ̀ tí wàá fẹ́ ṣe ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ́jà ń nínú àwọn aforúkọ lásán jẹ́ mùsùlùmí àwọn tí sin lọ́wọ́ bá bẹ́ẹ̀ náà ni olówó ọ̀yọ́ zaka ọ̀daràn ni ọ́ bẹ́ẹ̀ náà lẹni tí dé tí gba awẹ́ ó ní má sí ọmọ ó nítorí pé òun mọ ìgbé ọlọ́wọ́n bá róró àti pé gan òun ní ọ́ bákan náà ẹni tó ṣe é pé nígbà tí ọlọ́wọ́n bá fún lówó ọlọ́wọ́n bá rọ ohun fi ṣe ni o kò sí bíi kọ́sẹ̀sà kó òun kú ní yahudi àbí kó òun kú ní nasara kò sí tó ṣẹ́kù fún olúwa rẹ̀ ju kọ́sẹ̀sà ọ̀kan nínú méjèèjì lọ. ẹni tó tiẹ̀ wá wò sùnsùn yọ sáwọn èèyàn tó ló fẹ́ kẹ́ ẹ wípé tẹ́lẹ̀ òun ti ń ṣe islam wá ṣe islam mọ́ ọ ọlọ́mọ o ẹni tó bá sọ bẹ́ẹ̀ ọ̀daràn ńlá irú ìtọ́wọ́pọ̀ láwùjọ wa. tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yóò sọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ń jẹ́ mùsùlùmí òun ṣe mùsùlùmí mọ́ ẹ má sì lọ́hùn à Allah wọn gbòòrò má dirẹ́ lọ́wọ́ ọkú ó ní wọn ò jó wọn lọ àkìtàn lọ́ọ́ jẹun máa lọ àkìtàn náà ó tètè ṣe déédé ọwọ́ ó ṣèṣì ó ṣèṣì kún ọwọ́ kẹ̀kẹ́ tí ó ti ọ̀pá ìwọ nídìí katapila Islam ẹni tó bá ti fi sílẹ̀ a tiẹ̀ bàjẹ́ tiẹ̀ ta orí ibú ọ̀lẹ̀ mà torí ẹ̀jẹ̀ ó yọ ọ̀pọ̀lọpọ̀ nínú orú wọn nígbà tó bá ya kèfèrí tó náà dára ṣọ́ọ̀ṣì wọn máa sọ gẹ́yà ẹni tí wọ́n bá wọn sọ̀rọ̀ ní ìsìn òun náà lẹ́nìkan Bákàrì òun náà lẹ́nìkan Mahmudu àà kí ni Bákàrì wá dínú ṣọ́ọ̀ṣì kí ni Mahmudu wá dínú ṣọ́ọ̀ṣì wala hawla wala quwwata illa billah àwọn ọmọ síbẹ̀ láti sọ fún yín pé bíbí nù ibà àwọn ọmọlẹ́yìn yín náà àwọn ní di ọmọlẹ́yìn Pọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ni kò lè yà wá lẹ́nu torí pé ọlọ́wọ́n bá ti kọ́ àkọọ́lẹ̀ ta ni ọ̀wọ́ náà ṣáájú kó tó dá sánmà àtìlẹ̀ ó sì ti kọ àkọọ́lẹ̀ ta ní ọwọ́ àlìjánà ṣáájú kó tó dá sánmà àtìlẹ̀ ọlọ́run ọba dákun má ṣàwà lọ́mọ àná. torí di eléyìí kí á nínú ń sí nígbà tó fi islam sílẹ̀ tó kí ni mú ọ dunnú ìwọ tó yẹ kó máa sunkún orí ibú ti wá láàmì láàka báyìí bẹ́ẹ̀ wọn ń jí àwọn èèyàn gbé wọn ti máa wọn gbé tẹ́lẹ̀ lágbàá bí tí wọ́n ti ń wo epo lórílẹ̀‐èdè yìí ibẹ̀ làwọn ti máa jiyàn gbé àwọn mẹ́ǹt àwọn máa jiyàn gbé nítorí pé àwọn ní àwọn ń bẹ láàrin àwọn àti ìjọba bàtà wọn bá jiyàn gbé àwọn ti ń bẹ láàrin àwọn àti ìjọba alápá kan àtàwọn ti ń bẹ láàrin àwọn àtàwọn iléeṣẹ́ tí ń wá po àwọn wọ̀nyẹn àwọn fà yóò tóra wọn yóò fi wá sí sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn jí gbé ń bẹ̀ kí wọ́n tó tú wọn sílẹ̀ ikùn mú ọ̀tún gbà mí ó máa ń bọ́ sí tòsí ṣùgbọ́n ó ti wá di tọrọ fọ́kálẹ́ báyìí wọ́n ń jiyàn gbé ńlẹ̀ Yorùbá wọ́n tiẹ̀ wá ń jí wọn gbé jọjọ gan ní agbọn ilẹ̀ Haúsá lórí kínní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n láwọn ní mission mission wo lẹ́ni gan tó ní kẹ́ ẹ máa kẹ́ ẹ máa kẹ́ ẹ máa ṣẹ̀rùbà àwọn èèyàn kẹ́ ẹ máa jí àwọn èèyàn gbé kí làwọn ṣe fún yín gan náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ize ni wọ́n wá tí wọ́n jẹ́ orílẹ̀-èdè yín wọ́n ń sìn contribute ní ọ̀nà kan àbí ọ̀nà míì sí ìdàgbàsókè orílẹ̀ yín kí wọ́n á táwọn sẹ̀ jẹ́ pé jíjí gbé lọ́rọ̀ wọn gbọ́dọ̀ kàn tí ẹ̀yin náà mọ̀ ikọ́ ọmọ nàìjíríà náà àwọn náà ń bẹ́ẹ̀ bí kíbi láyé tó bá ṣe kí bẹ́ẹ̀ yín ṣe ń jiyàn gbé náà ni jẹ́ ọmọ nàìjíríà gbé ọmọ nàìjíríà wa ni ọmọ nàìjíríà jáde débi pé àwọn ti ń ṣe báárà tó ń bẹ lókèèrè tí wọn bá fẹ́ kóró àwọn eléyìí ìrọ̀rùn ni wọn kó wọn ṣèbí àwọn ẹni tí ń wá sórílẹ̀-èdè tiwa àwọn expert làwọn àwọn specialist làwọn sẹ́yìn pé wọ́n kó àwa kéṣe pé wọ́n mú wa ẹ̀yìn jí wọn mú lọ́kọ̀ọ̀kan táwọn náà bá wá fẹ́ san fún yín padà sẹ́yìn pé àwọn tí wọ́n rí kó nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọ́n pọ̀ jọjọ àwọn ẹni tí ń jìyàn lábẹ́ òfin ọlọ́run ọba wa bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ṣe é pé wọ́n kó àwọn obìnrin jọ sínú ilé kan wọ́n á ti wá lọ wá àwọn ọkùnrin aláìlérò àwọn ọ̀daràn gidi tí wọ́n máa bá wọn sùn tí wọ́n máa lóyún tí wọ́n máa ti wá lóyún tí wọ́n bímọ wọ́n kó lé àwọn obìnrin tó lóyún bímọ yìí lọ́wọ́ owó iṣẹ́ rẹ̀ ní àwọn máa gbọ́mọ lọ wọ́n máa gbọ́mọ lọ fáwọn ẹni tó fẹ́ lu ọmọ fi ṣètùtù wọ́n máa gbọ́mọ lọ fáwọn ẹni tó fẹ́ lu ọmọ fi ṣòwò wàlà hawla wàlà quwwata illa billah ẹ wo bí èèyàn ṣe yọ̀pọ̀ tó lórílẹ̀‐èdè ẹ wo tí wọ́n fẹ́ máa fọmọ èèyàn ṣe lórílẹ̀‐èdè irú ẹ tiẹ̀ wá ọwọ́ pọ̀ gan láwọn agbanlẹ̀ yíbò kákó àwọn ọmọbìnrin jọ sínú ilé káwọn ẹni tí wọ́n máa bá wọn sùn lóyún lọ́nà tó ṣe pé ńgbà wọn bá ti bí máa ń kọ́ àmọ́ wa lo àwọn ọmọ wọn fún títà àmọ́ lo àwọn ọmọ wọn fáwọn ẹni tó fẹ́ fi wọ́n ṣètùtù wàlà hawla wàlà quwwata illa billah dáadáa ṣe ń bẹ lórílẹ̀‐èdè tí wọ́n ti ń hùwà arú ọ̀daràn báyìí àsìgbọ́n oúnjẹ tá mẹ́ ètò ní ìpínlẹ̀ èkìtì ní ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí àwọn ẹlẹgbẹ́ àwọn ẹlẹgbẹ́ dáridári àwọn ọ̀daràn àwọn ni ṣe ya wọ hospital kan tí wọ́n ní ọmọ tí wọ́n bí lónìí làwọn fẹ́ lò àwọn fẹ́ gbé ọmọ tí bí lónìí hospital jẹ́ hospital tí máa ń bí máa ń bẹ̀ ti ràn àwọn ẹni tó bí ma lọ́wọ́ bí ìgbà ti ta pé àwọn ọ̀daràn kan bọ̀ àwọn ọ̀daràn ọmọ òòjọ́ ni wọ́n fẹ́ jí gbé o gba àwọn débẹ̀ wọ́n lọ ọmọ òòjọ́ ọmọ òòjọ́ àwọn oníkọ̀sọ́ ọmọ òòjọ́ gbogbo àwọn tọ́fọ́ ọmọ òòjọ́ àwọn ti tún wọn wọ́n ti padà lé wọn àlùbami wọn lu kálukú àti nọ́ọ̀sì ni àti dókítà ni kálukú wọn kó wọn àbí rẹ́díò tún níbi tó daràn dé ni wọ́n ń gbogbo eléyìí bẹ́ẹ̀ náà ni obìnrin gbé kájí obìnrin gbé kíkẹ́ ń dé mẹ́ẹ̀ẹ́dógún kí gbogbo wọn á pélé lórí wọ́n máa bá lò wọ́n máa bá lò wọ́n máa bá lò àbánilò títí dórí ikú ìwà ọ̀daràn ni kódà tó bá ṣe pé èèyàn kan ló ti gbé tí ń bá lò bẹ́ẹ̀ ọ̀daràn ni kátó wá pé gbogbo wọn wá kóra wọn jọ lé lórí irú èyí tó máa ń ṣẹlẹ̀ ní south south àtàwọn ilẹ̀ yorùbá yìí àtàwọn ilẹ̀ haúsá wàlà haúlà wàlà ríde eléyìí wọ́n ní ẹ ìwọ̀kuwọ̀ tí wọ́n wọ̀ ni ló mú àwọn lójú táwọn fi ń wo pé àwọn sì ṣe fún wọn nígbà táwọn àti ṣe fún wọn àtẹ́pẹ́ tí wọ́n wá ni wọ́n rí yẹn bẹ́ẹ̀ ni ọ̀daràn gidi nìyí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn tó wọ̀ wọ̀kuwọ̀ náà ọ̀daràn pọ́nbélé làwọn náà lójú méjèèjì àyìnbáyé ọmọ tí wọ́n ránṣẹ́ tó ṣe kí wọ́n ra mú wọ́n gbé wọlé àlàpà wọ́n bá ṣèrànù àjàjà àwọn ọmọ kéékèèké wọ́n ní wọ́n fi ń wówó ni táwọn bá ti bá wọn sùn wọ́n fi ń wówó ni àwọn olórí ibú àwọn tí ò ní dáa fún láyé tí ò ní dáa fún lálùkìyàmà tí wọ́n ń tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ ebi wọn náà bímọ bàbá sì ti bímọ ẹnu rẹ̀ ni wọn náà wà wọn ẹjẹ alọ bẹ̀rù Ọlọ́run kára ti pé gbogbo ń táwọn ṣe láyé yìí àṣegbé ò sí ń bẹ o àṣepamọ́ lọ́wọ́ ni àṣepamọ́ kò sí àṣegbé torí di eléyìí nínú àwọn àwọn ọ̀daràn nìyẹn. kéèyàn jẹ́ olórí kọ́ mọ̀ntọ́ yẹ kó òun ṣe kọ́kọ́ láti ṣe kí gbogbo orílẹ̀-èdè ọmọ dàrú kí gbogbo nǹkan ọmọ jọra wọn ká máa wá pariwo sínú ìwé ìròyìn inú àìṣedéédé ìwọ̀ ọ̀daràn náà gbogbo ẹ̀ kí la fẹ́ fariwo ṣe irọ́ lásán kí la fẹ́ fariwo ṣe eléyìí bú eléyìí eléyìí parọ́ eléyìí ṣe gbogbo ẹ̀ wọ́n tún wá pariwo sínú ìwé ìròyìn ọ̀kan ìpẹ́ nìkan ọmọjọba ṣe ọfẹ́ dorile rú ti rí tí wọ́n ya fọ́tò rẹ̀ sára ìwé ìròyìn ẹ̀ sáré ọ ah! sọ̀rọ̀ sí i o ti sọ sí nǹkan ńgbà tó náà ṣe wò lórí ṣe irọ́ lásán ọ̀nà tó wọ́n sọ̀sọ̀ yóò tún ṣe sí ìpè àwọn ah, ti ṣe sí o gbogbo owó tó yẹ kí fi nínú redio ó tún wá lọ kó ra yóò tún jókòó ti gbogbo wọn náà wọn tún tó sáfù lẹ́yìn rẹ̀ tẹ́ kàtó èmi náà fẹ́ kà kí ni ń kà tí ọkọ tó rẹ̀ sùsùn àwọn sọ fún pé èsì tẹ sọ tó torí àwọn èèyàn wò pọ̀ ló sì yóò ní tọ èsì tù lásán ètò ẹ̀ka ẹ̀sìn bẹ́ẹ̀lẹ̀ láti tọ́ tí nàìjíríà ti wà gbogbo campaign àtúnnáṣe àtúnmiṣe àtúntítíṣe iná wọn ṣe ọlọ́mọdé ọjọ́ pé títí tí máa di òfin dé kótóbà tí wọ́n máa ṣe náà nù wọ́n bá fẹ́ ṣe campaign àtúntítíṣe náà ni torí tí wọ́n bá ti tún ṣe tán kò ní sí tí wọ́n fi ṣe campaign mọ́ tí wọ́n bá ti tún náà ṣe tán kò ní sí tí wọ́n fi ṣe campaign mọ́ wàlá hawla wàlá kúwàtà ìlà bìlà ó fi díẹ̀ hàn wá nínú àwọn ọ̀wọ̀ àwọn ọ̀daràn nínú ọ̀daràn onánigbéraga ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń hu ọ̀daràn yẹn kò sí bẹ́ẹ̀ sì sòótọ́ fún wọn tí wọ́n fẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ níyàwó yàwó yun àwọn olè àwọn olè tó sì kí wọ́n ń gbowó láti ìlú òkèèrè wọ́n parọ́ fún wọn pé àwọn nílé iṣẹ́ wọ́n lè jókòó lé alábàáhùn lórí pé borí alábàáhùn wọle, wọlé bẹ́ẹ̀ ni kí làákà òyìnbó wọlé kọ́mọ́ rorírò títí táwọn ìgbòho lọ́wọ́ rẹ̀ níwọ̀n àwọn bá tó dìde lórí alábàáhùn ni ó mọ̀ pé nǹkan sí òun tó bá ti bọ́ sóun lọ́wọ́ láwọn ọmọ ọ̀daràn tẹ́ mọ̀ á gbé mọ́tò ká ẹ̀yọ́ ọwọ́ bà á sẹ́mi kẹ́yìn náà ọ̀daràn ní tẹ́ ń tẹ́ ń ọwọ́ bà á ẹni ẹsìn máa kékeré ṣe àwòrán ọwọ́ ẹ̀ máa bẹ́ẹ̀ yóò bá máa wí ọ̀daràn lẹ́yìn náà torí pé ńgbósùbà fọ́daràn pé ọ̀daràn rẹ o tún lọ́ọ́ sèmi àbí orí ibú tó tọ́ra gbálé ó náà bá ti gbọ́ bẹ́ẹ̀ kò ní gbégbá wájú yín mọ́ torí di eléyìí báyìí gbogbo orú àwọn wáyé ìwọ ọ̀daràn ni o nínú sẹ́sí wọn àwọn ọ̀daràn ó náà ní ọlọ́wọ́n bá wa sọ yìí pé summa ba'athna min ba'dihim Musa wa Harun. إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين lẹ́yìn àwọn anabi tó síwájú tá a ti ń fún ọ níròyìn wọn ìrẹ anabi sallallahu alayhi wa sallam iná làárọ̀ anabi musa àti harun sí firaun àti àwọn èèyàn rẹ̀ a fi àwọn àyà wa ara wọn sí wọn ṣùgbọ́n firaun náà gbọ́kọ́gbà fastakbaru ìgbéraga ni firaun náà fi pàdé wọn alam nurabbika fina walida sáà kọ́lá tọ́jú rẹ̀ ńgbà tó wà ń polóró wa fa'alta fa'alataka allati fa'alta tó fi ṣiṣẹ́ tó ṣe ọwọ́ rẹ̀ tó ṣe tí ò da kó tó sáku òǹbí àbí wọ́n ni bọ́ọ̀lù àtẹlẹ tẹ̀lé tí Musa tó tẹ́ pé àwọn èèyàn rẹ̀ ẹrú wa ni wọ́n ẹ ò gbéraga ọlọ́ni wọ́n ṣe gbéraga wa kanu qawman wọ́n sì jẹ́ ọ̀daràn nínú sí ọwọ́ àwọn ọ̀daràn. náà ní pé tẹ́ bá ti rí wọn ẹ mọ̀ wọn ló ń gbéraga nínú sí ọwọ́ wọn òun náà ní ká máa ṣàbùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn yóò mọ̀ wọ́n ẹni tó kọ́va rẹ̀ yóò mọ̀ ẹni tó fi kọ́va ara rẹ̀ yóò máa sí oògùn lóríṣiríṣi ti rìn mọ́lẹ̀ sọ sọ́sọ́kun èyí tó jí pè èyí tí ó falẹ́ èyí so mára èyí tí tọ́lá inú ṣe wọn nínú sisi àwọn ọ̀daràn mi tẹ̀sí ma pé irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ lálẹ́ni náà gan tẹ́lẹ̀ náà ti ń bá wọn sóògùn tí ì bá ṣe àwọn ọ̀daràn bíi tiwọn náà ọlọ́wọ́n bá ní falamma jaa as-sahratu qala falamma Musa alqu antum malqun falamma alqaw qala Musa. ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الحق بكلماته ولو كره المجرمون النبي موسى عليه السلام nígbà tí Fíráúnà kó gbogbo àwọn òpinna jọ tán wípé òun fi wọn ṣe òun fi wọn pa Musa lẹ́nu mọ́ òun sì fi hàn Musa wípé iná tó gbé wá nípa àpọ̀pá tí ń sọ sílẹ̀ tí ń dejò nípa ọwọ́ tí ń kì bàbí ya ti mọ́lẹ́gbò bí òrùn ìpè ọ̀mọ́nilẹ́gbẹ̀ẹ́ dán ti ń bẹ ní Misra torí ẹ̀ ńgbà táwọn òpin náà dé oníkálukú kó iná rẹ̀ dé wọ́n dá ti ń bẹ lọ́wọ́ wọn sílẹ̀ ní ìgbà tí kálukú sọ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ sílẹ̀ tá anabi Musa aleyhi salam ọ̀dà wọn lóhùn ó ní gbogbo tẹ́ ẹ dá sílẹ̀ yìí dání o ọlọ́wọ́n bó sì bàjẹ́ torí kọ́ ọlọ́wọ́n bí tún iṣẹ́ àwọn òbí lẹ́jẹ́ ṣe ọlọ́wọ́n bó sì mú kí òótọ́ orí dìjókòó pẹ̀lú àwọn gbólọ̀ rẹ̀ kódà kó ṣe pé àwọn ọ̀daràn ọ̀fẹ́ eléyìí ṣe ń hàn wá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn ọ̀daràn ìdán oògùn ni làwọn máa gbójúlé àwọn sì máa ń ròyìn pé pẹ̀lú oògùn kò sí táwọn ò lè ṣe kò sí ọ̀ràn táwọn ò lè dá nítorí pé ńgbà tí ọ̀nà bá sóògùn tí ọ̀nà bá di pátápín àwọn ní àṣẹ rí eléyìí tó gbé àwọn àwọn sì ní táwọn léwu tí gbogbo ẹni tí ń gbélé òfin sùn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wa wọn òun náà tó ní kéèyàn máa parọ́ nítorí pé èèyàn kò lè jọ́ dáràn kọ́ máa sòdodo èèyàn ò lè jọ́ dáràn kọ́ máa sòdodo nítorí pé ọ̀ràn dídá oníkálukú náà mọ̀ pọ́nrán ló máa ń bí torí di eléyìí báyìí iná ni ọ̀daràn ló sì máa ń parọ́ ọ̀daràn kì í sòdodo irọ́ ni wọ́n máa pa nítorí pé nínú tó bí wọ́n ọ̀ràn lọ́dọ̀ rẹ̀ òun náà ní irọ́ tó máa pa ọlọ́wọ́n bá wa ó tú àṣírí wọn nínú alukur'an òní am yaquluna iftara qul in iftaraytuhu fa'alayya ijrami wa ana bari'un mimma tujrimun àbí wọ́n sọ pé wà nabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dàdà pààrọ̀ rẹ̀ ni sọ wa dàdà pààrọ̀ alukur'an mọ́lọ́wọ́n bá níbí kìí sọ̀rọ̀ ọlọ́run ló pè lọ́rọ̀ ọlọ́run ni wọ́n ń rò mí rárá o anábì kìí sọ ọ̀daràn tí ó wàá parọ́ nǹkan kan mọ́lọ́ harafi kan ló kéré jù nínú alukur'an kò sí kan tó jẹ́ tà anábì mbẹ́ gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba wa ni ọlọ́run ni kò dá wọn lóhùn pé ìnìfitọ́rọ́ ìtòho tó bá sì kí dáadáa parọ́ rẹ̀ mọ́lọ́ ni fàálẹ́ yẹ ìjọ́rọ́ èmi ni màá jí ẹsẹ̀ mi wọ́n á nàbẹ̀rẹ̀ eléyìí fi hàn wá pé àwọn ọ̀daràn ti wọn òpùrọ́ làwọn ọ̀daràn ò lè má purọ́ ọ̀daràn ò lè má purọ́ wa illa ma kana torí tí ò má purọ́ kò lè jẹ́ ọ̀daràn nínú ṣíṣe àwọn ọ̀daràn tó tún jẹ́ ìwà wọn tálùkùránì tú àṣírí rẹ̀ òun náà ní wípé àwọn kì í tẹ̀lé òdodo àwọn kì í tẹ̀lé òdodo wọn kì í tẹ̀lé ọ̀nà tí ọ̀daràn bá ń tẹ̀lé islam tó bá ń fi islam sẹ́sì tó sì ń tẹ̀lé sunnah nabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò sí tàbí ṣùgbọ́n pé kò ní í jọ dàrán kò sí tàbí ṣùgbọ́n pé kò ní í jọ dàrán ṣùgbọ́n kò sàdédé jọ dàrán àfi nígbà tí ó fi ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam sílẹ̀ tó fi ẹ̀sìn islam tó fi sílẹ̀ gẹ́gẹ́ bí anabi hud alayhi salam bó ti ṣe sọ fáwọn èèyàn rẹ̀ gbé يا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين أي أيام أما ترى فرج لا دولوا لدين أسي توبا لصدور تريد بلو سيسيبين الله أبا ما رجو فين لا تسمى أرى داوجو tí ó sèyìn láǹfààní lọ́lọ́wọ́ máa rọ̀ láti sẹ́mà ọlọ́wọ́ bó sì máa rọ̀ pẹ̀lú agbára lẹ́yìn agbára tó ti fún yín tẹ́lẹ̀ yóò máa sọ agbára yín dọ̀tun ẹ má ṣe kọ̀yìn sí ẹ̀sìn ọlọ́run eléyìí tá à ń pè yín lọ sídìí rẹ̀ kẹ́ ẹ wá ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ dọ̀daràn eléyìí fi hàn wá wípé dandan ọ̀daràn kò lè wà lórí islam òdodo kọ́ máa daràn sèbẹ́yìn náà rí nínú àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam tó ní la yazni zani hina yazni wa huwa mu'min wala yasriqu as-sariqu hina yasriqu wa huwa mu'min wala yashrabu al-khamra sharibuha hina yashrabuha wa huwa mu'min anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tí ń ṣe zina ó lè ṣe zina o lásìkò tó ń ṣe zina kó sì tún jẹ́ múmìnì bẹ́ẹ̀ ni ẹni tí ń jalè ò lè jalè lásìkò tí ń jalè kó jẹ́ múmìnì bẹ́ẹ̀ ni ẹni tí ń mutí ò lè mutí kó sì máa bẹ pẹ̀lú ìmánì rẹ̀ lásìkò tí ń mutí eléyìí àfihàn wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àìgbọ́ Ọlọ́run bá gbọ́ ló máa ń sọ ní ìdọ̀daràn kí ni tí Ọlọ́run bá pèsè kalẹ̀ di àwọn olùgbàgbọ́ òdodo tó yẹ kémi pẹ̀lú rẹ̀ ọjọ́ kan nínú wa kí sì ni tó pèsè kalẹ̀ di àwọn ọ̀daràn tó jẹ́ ọ̀ràn èèyàn lórí èmi pẹ̀lú rẹ̀ gbajìnà sátijọ́ kan nínú wa nítorí Ọlọ́run pèsè kalẹ̀ di àwọn olùgbàgbọ́ òdodo náà ní aljanna ibi tó ṣe yí pé ntọ́jú òrírí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntẹ́tí ọ̀gbọ́n rí dáadáa ń bẹ́ ń bẹ́ ntọ́kùn tí ẹ̀ rò rí tí òru yẹ lọ́kàn ẹnìkan rí dáadáa ó ń bẹ nínú àlùjànnà yìí ìlọ́lọ́wọ́n bá pèsè kalẹ̀ dé àwọn ẹrú rẹ̀ nínú àlùjànnà ṣùgbọ́n àwọn ọ̀daràn ntọ́lọ́n pèsè kalẹ̀ dé wọn náà nínà iná tó ṣe pé èèyàn ò ní kú nínú rẹ̀ èèyàn sì ní máa bẹ láàyè ọlọ́wọ́n bá wa ó sọ nínú alukur'an nínú suratu Yunus aya àdọ́ta ó ní qul ara'aytum إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون صفوا أقف من نيرو تي يولون وبابا واباين بيا لالي لو واباين أبي لو سألولون وباتي أنا ياسين kíni nǹkan tí àwọn ọ̀daràn ń kánjú kíni wọ́n ń kánjú pé kọ́ wá bá wọn torí pé tó bá dé bá yín ẹ̀ lè bọ́ ọmọ lọ́wọ́ tó bá sì dé bá yín ẹ̀ lè jàjà bọ́ lọ́wọ́ rẹ̀ sókè alẹ̀ ń kájú sí tí ọba dé yóò dé náà ni torí délé ìyá lọ́lọ́run pèsè kalẹ̀ dà wọn ọ̀daràn ọlọ́run bá tún sọ inú suratu Maryam àyà karùn-ún lé ní ọgọ́rin ọlọ́run bá ní yawma nahshurul muttaqina ila rahmani wafda wa nasuqul mujrimina ila jahannama wirda ọjọ́ tó ṣe pé a àwọn olùgbàgbọ́ òdodo jọ tí wọ́n bá ọlọ́run ọba ẹlẹ́dàá wa lálejò ọjọ́ tá a kó àwọn olùgbàgbọ́ òdodo jọ tí wọ́n bọ ọlọ́run ọba wa lálejò a ọlọ́run dákun sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú wọn ṣùgbọ́n àwọn ọ̀daràn ọjọ́ tá a dà wọ́n wọ́n dà wọ́n bíi màálù dídà ni wọ́n á dọ̀ daràn ila jahannama wọ́n dà wọ́n lọ sínú jahannama wẹ́rẹ́dá pé kí wọ́n lọ wọ ọbẹ̀ máa gbé bẹ́ẹ̀ ọlọ́run ọba dákun má ṣàwà bẹ́ẹ̀ o bákan náà ọlọ́run ọba wa ó tún sọ nínú al-Qur'an inú suratu Taha ọlọ́wọ́n bá ní innahu man ya'ti rabbahu mujrima fa inna lahu jahannama la yamutu fiha wa la yahya. àti pé dájúdájú ẹnikẹ́ni tó bá wá bá ọlọ́wọ́n bá nípò òpóyè onítọ̀hún jẹ́ ọ̀daràn dájúdájú iná jahannama lọ́lọ́n ti pèsè kalẹ̀ dé wọn o nínú iná jahannama yìí èyí kú nínú rẹ̀ èyí sì sẹ́mi wa man ya'tihi mu'mina ẹnikẹ́ni tó bá sì wàá bọ́ lọ́wọ́ bá nípò kọjú olùgbàgbọ́ òdodo qad amila salihat eléyìí òun lẹni tó ti ṣe àwọn sẹ́ẹ̀rì láyé fa ulaika lahumu darajatul ula àwọn eléyìí àwọn àgbéga àwọn àgbéga tó ga jù yóò tiwọn jannatu adnin tajri min tahtiha anharu khalidina fiha wadhalika jazaa'u man tazakka àlùjánnà tó jẹ́ ibùgbé ibi tó ṣe é pé àwọn akérèmọ́bòdò ń sàn lábẹ́ wọn inú rẹ̀ ni wọ́n sì wọn abẹ láéláé eléyìí ni ẹ̀sán ẹni tó bá ṣe àfọ̀mọ́fẹ́mi rẹ̀ tọ́tẹ̀lé tọ́lọ́run ọba láyé tí ọ̀sẹ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba sì tún fi ń yé wa ká lọ mọ̀ dájú pé àwọn mùsùlùmí tọ́gbà fàfọ́ lọ́n wọn lè dọ́gba pẹ̀lú àwọn ọ̀daràn gbogbo ẹni tí ó ṣe mùsùlùmí ọ̀daràn ni náà láti sọ pé ẹni tí ó jọ ọ̀daràn kò ní ṣe islam ẹni tí ó jọ ọ̀daràn kò ní ṣe islam iná lọ́lọ́run sọ yìí pé asanaj'alul muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun sẹ́ẹ̀rù páàsì wọn dọ́gba níbí àwọn mùsùlùmí àti àwọn ọ̀daràn wọn à lè láéláé o kí ló ṣe tẹ̀ ń dájọ́ kẹjọ́ ọlọ́run ọba sọ báyẹn nínú suratul qalam àyà karùnlélọ́gbọ̀n أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه ارسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله واعلموا ان تقوى الله وصيه الله للاولين والاخرين قال عز من قائل ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله عباد الله dájúdájú ọpàtàkì kéèyàn gbìyànjú láti jẹ ọ̀kan لا àwọn olùgbàgbọ́ òdodo láti jẹ ọ̀kan nínú àwọn àwọn ẹni tó gbáfà fún ọlọ́wọ́n bá wa kéèyàn wá gbìyànjú láti jìnnà sátijọ́ kan nínú àwọn ọ̀daràn àwọn ẹni tó tàpá sítọ́ lọ́n tí wọ́n sì yapa síta nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ láti jẹ́ olóríire láyé ń bí láti rí àlùjáná wọ̀ tó bá di lọ́la alqiyam anabi sallallahu alayhi wa sallam ó tiẹ̀ wá tọ́ka sí ètò burú nínú ìwà jíjẹ́ ọ̀daràn nínú hadith eléyìí ti Sa'd ibn Abi Waqqas tó gbà wá èyí tí imaamu Bukhari àti Muslim sì gbé jáde nínú tírà wọn anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam qaal inna a'zama al-muslimina jurma man sa'ala man sa'ala an shay'in lam yuharram fa hurrima min ajli mas'alatihi anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tí ó tóbi jù ní ní jíjẹ́ ọ̀daràn ó tóbi jù lọ́ràn ẹ̀dá òun náà nínú àwa mùsùlùmí òun náà ni mùsùlùmí tó ṣe béèrè nípa nǹkan kan tọ́lọ́wọ́n bò tí ì ṣe léèwọ̀ ṣáájú kó tó béèrè tọ́lọ́wọ́n bá wá ti torí ìbéèrè rẹ̀ sọ nǹkan yẹn dè wọ̀ subhanallah eléyìí ò lè wáyé má ìgbà tó lè ṣẹlẹ̀ iná lójú ayé anabi muhammad sallallahu alayhi wa sallam iná ló sì fà ló fi jẹ́ pé àwọn sàhábà wọ́n máa ń bẹ̀rù láti ṣèbéèrè wọ́n máa ń bẹ̀rù láti ṣèbéèrè torí kò sẹ́ni tó wù láti jọ dára wọ́n tún wá lẹ́ni tó jọ dára jù ó lẹ́ni tí yóò jẹ́ pé torí ìbéèrè tó ṣe lọ́lọ́run ṣe sọ nǹkan tí èsì wọ̀de wọ̀ ẹ̀kọ́ tá a lè rí mú bẹ́ẹ̀ òun náà ní kí àwa náà ká máa sọ béèrè sí i ọ̀pọ̀ nínú wa àwọn tó ṣe pé tí wọ́n bá wá sí ìdánilẹ́kọ̀ọ́ wọ́n kàn máa ṣe béèrè ló kọ pé ẹjẹ́ mi wọ́n kàn máa ṣe béèrè ló kọ pé wọn dá sí ni ṣùgbọ́n kì í ṣe pé wọ́n fẹ́ ṣe béèrè nípa tí wọ́n mọ̀ tí wọ́n fẹ́ fi ṣe wà àìmọye nǹkan lẹ́nu mi ti béèrè tó ń dájọ́ tó ń dájọ́ tó ń dá wọn jọ de kí wọ́n di ìbálẹ́jọ́ fún di lọ́jọ́ kí ni túmọ̀ bí béèrè nígbà tó ọmọ yín pé òun béèrè òun dájọ́ ni ó fi ṣe wà ó sì mọ̀ yín pé gbogbo ń táwọn à ń ṣe láyé ń bí ọlọ́run ó bi wá léèrè nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kìí ṣe ìbéèrè ẹni fẹ́ mà ìbéèrè ẹni fẹ́ ṣe fanfa ni wọ́n máa ń ṣe ìbéèrè ẹni fẹ́ ṣe fanfa ni wọ́n máa ń ṣe nítorí pé nǹkan kan ti ń bẹnu tiẹ̀ tẹ́lẹ̀ nǹkan retí ẹni tí ọba jẹ́ ń stamp ni tẹ́ni tó wá fi léèrè bá ti lè takun ti ń bẹnu rẹ̀ ibẹ̀ ni àníyàn rẹ̀ ó ti wá hàn sínú ọkàn kúkú làníyàn máa gbé orí ahọ́n làṣírí rẹ̀ ló ti lè tú nígbà tí ọba wa di pé wọ́n fún lésì tó tako tó gbàgbọ́ ìgbà náà wà ní wàhálà wà bẹ̀rẹ̀ yọ wá kúkú ṣàfihàn tí ń bẹ lọ́kàn rẹ̀ pé bó lẹ́sìn lè sọ báwọn bó ni òsè ní sọ bẹ́ẹ̀ ṣé wọ́n lọ́ọ́ máa nù ní ìjọ sọ ni ṣèbí tó ń mọ̀ tó ń fi sin lọ́hùn ló fi ń dán ọ lóhùn torí délé ọ̀ ń bẹ nínú àwọn èèyàn wẹ̀ ẹni tó ṣe pé àìmọ̀kan lòún sì fi ń sin lọ òun ò ní béèrè nípa ti ọmọ àti gbọ́ àlùwàlá ni màá ṣe jẹ́ tí mo bá béèrè níwájú àwọn èèyàn sáwọn èèyàn ní máa fi mí rẹ́rìn gba a bàbá alágbájá aládùúrò ọdún tẹ ti wà láyé kí wọ́n fi mí rẹ́rìn mọ́nà sí kẹ́yìn ó fi mí rẹ́rìn láyé sí ọ̀sán ju kójú ó tì mí ní gbangba kìyàmà lọ ní gbangba kìyàmà nígbà tí àṣírí mi ọ̀ wá tù níwájú gbogbo èèyàn tọ́lọ́ bọ́ máa ṣàfihàn mi gẹ́gẹ́ bí ẹni tí ó màlúwa láṣẹ láyé àìsí màlúwa láṣẹ ó túmọ̀ sí pé gbogbo sọ̀láàtì tí mo ṣe ń kọ́ àṣedànù náà ni eléyìí jẹ́ nǹkan tí ń da àwọn èèyàn láàmú púpọ̀ nínú ìgbésí ayé ìhàwó ni kálukú kọ sí béèrè ó ń bẹ nínú ẹni tí máa béèrè lábéèrè dànù ó sì ń bẹ nínú ẹni tí kì í béèrè rárá ó sì ń bẹ nínú ẹni tó ṣe pé nǹkan béèrè láti ṣe fanfani ètò dáadùn ní kíkà béèrè nítorí pa afẹ́ mọ̀ a sì fẹ́ fi ṣe wà abdullahi bin mas'ud radiyallahu anhu ó ṣàlàyé fún wa irú ojú wo làwọn ní àwọn olùwàgbọ́ òdodo ni wọ́n máa fi wo ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń dá ojú wo sì ni àwọn ọ̀daràn làwọn fi máa wo ẹ̀ṣẹ̀ wọn kémi pẹ̀lú rẹ kálíbà aṣojú kòkòrò láti jẹ́ ọ̀kan nínú àwọn olùgbàgbọ́ òdodo ó ká máa ti Ibn Mas'ud sọ́ńbì alimami Bukhari olóògbà ọ̀rọ̀ Ibn Mas'ud yìí jáde nínú sàhíhì rẹ̀ ó ní innal mu'mina yara dhunubahu ka annahu qa'idun tahta jabalin yakhafu an yaqa'a alayhi wa innal fajira yara dhunubahu ka dhubabin مر على أنفه فقال به هكذا onídàájúdájú olùgbàgbọ́ òdodo tá a mọ̀ sí àwọn máa wo ẹ̀ṣẹ̀ tiwọn gẹ́gẹ́ bí ẹni tó jókòó sí abẹ́ àpáta ńlá tó fẹ́ ṣubú lù wọ́n torí ẹ̀ ni wọ́n ṣe máa ń bẹ̀rù ẹ̀ṣẹ̀ wọn wípé kí ẹ̀ṣẹ̀ yìí kọ́ má ṣe sábàbí àti wọ́n náà wọn bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo rí bí ẹni tó jókòó sí abẹ́ àpáta ńlá ti ń bẹ̀rù kápátá ọmọ rẹ̀ lù ọ́n bẹ́ẹ̀ làwọn múmìnì jẹ́ o sí ẹ̀ṣẹ̀ wọn torí ẹ̀ wọ́n mọ̀ á wọ́nà láti tọrọ àforíjìn láti tọrọ àforíjìn kí àpáta yìí kó lè padà di òkúta okuta yìí kó lè padà di yẹ̀pẹ̀ kí yẹ̀pẹ̀ yìí kó lè padà di eruku kéruku yìí kó padà di ntátẹ́gùn gbé sọnù kẹrù ọmọ bàbá wọn má pé nǹkan ó lè lu àwọn bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo rí síbẹ̀ ni wọn náà wọ ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀daràn yẹrọ ọdún ọbẹ̀ wo àwọn ọ̀daràn máa wọ ẹsẹ̀ tiwọn kẹ́dù bẹ́ẹ̀ mi bí kan tọgbà wọn tẹ̀sí bá kùn gbà mú èèyàn kọjá hún ẹ̀rí pé kálukú láì rò tẹ́lẹ̀ yóò ti yọ ọwọ́ jáde pé kí ni bó ló rò kọ́ fẹ́ gbà ń bẹ̀ bẹ́ẹ̀ làwọn wẹ̀sẹ̀ tiwọn ikú ọ̀dà gẹ́gẹ́ bí eṣinṣin tó kùn gbà imú wọn kọjá faqala bihi hakadha tọ́wọ́ àfọwọ́ gbọ̀n dànù bẹ́ẹ̀ làwọn máa wẹ̀sẹ̀ tiwọn pé kí ni mélòó náà lẹ́sẹ̀ náà tí wọn ká gbọ̀n dànù bẹ́ẹ̀ làwọn ọ̀daràn máa wẹ̀sẹ̀ tiwọn tọ́rọ̀ òsì ká máa ṣèṣe àwọn mọ́mìnì gẹ́gẹ́ bó ṣe wá nínú ọ̀rọ̀ Ibn Mas'udi ká máa wo ẹsẹ̀ wa pé òkè ńlá ni eléyìí tó ṣe pé ọ̀sẹ̀ igi lórí wa ó wá kú dẹ̀dẹ̀ kó rélu wa àwa ń bẹ̀rù kó má rélu wa làṣẹ ń tọrọ àforíjì làṣẹ ń ṣe tọ́lọ̀ ká má ṣe dàbí àwọn ọ̀daràn tó ṣe pé àwọn wọn máa fojú kéré ẹsẹ̀ wọn wọn máa wo bí eṣinṣin tó kùn gbá wájú mú wọn táwọn fọwọ́ wọn dànù nínú àwọn aburu eléyìí ti ń bẹ fún kéèyàn máa dáràn lórí èèyàn àti àwùjọ tá à ń gbé òun náà ní pé tí àwọn ọ̀daràn bá ti pọ̀ láwùjọ ìbẹ̀rù ó ti pọ̀ jù láwùjọ yìí o ìlà yìí lo wọn ò ní ṣẹ́kù láwùjọ náà nítorí pé ńgbà tí àwọn èèyàn bá ń dáràn ó dájú pé àbádí ọ̀ràn wọn kò ní máa lórí wọn lásán yóò jẹ́ nígbà táwọn èèyàn ń dáràn nígbà táwọn èèyàn ń dáràn tẹ̀yìn tẹ́ ẹ rí i pé wọ́n ń dáràn tẹ́ ẹ bá máa bẹ́ẹ̀ sì ká wọn lọ́wọ́ dè ó dájú pé ńgbà táburú ọ̀ràn bá dé kò ní fẹ̀yìn náà sílẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwùjọ tẹ̀yìn ń gbé ògidì amugbó lọ́wọ́ à gẹ́gẹ́ báwọn àdúgbò kan ṣe rí

ibi táwọn ọ̀daràn wà ní àdúgbò tó ń gbé àdúgbò àwọn olè ní ògèdè olè lọ́wọ́ à ń bẹ̀ wọ́n ń dára ń bẹ̀ ọ̀dájú pé ńgbà tọ́ràn ọba dé tọ́ràn bá kó wọn wọn kó gbogbo yín papọ̀ ní o alukọ́ lọ́wọ́ máa rojọ́ tiẹ̀ bá dé ẹ̀yin bẹ́ẹ̀ náà ni àdúgbò tí wọ́n ni àdúgbò àwọn ni àdúgbò àwọn ọ̀tọ́ ni àdúgbò ibi tí wọ́n ti fi hàn ni àdúgbò ibi tí wọ́n ti máa pariwo àdúgbò ibi tí wọ́n ti ń ṣépè fọlọ́ lóru àti lọ́sàn-án ni nígbà tí ọlọ́wọ́n bá wa tó bá wá fẹ́ fi ìyà kékeré ránṣẹ́ sí wọn irú èyí tó ṣe é pé kò ní múni lọ àmọ́ yóò fi hàn ni bí agbára ọlọ́wọ́n bá ti ṣe tóbi tó tí àdánwò bá wa dé tọ́lọ́wọ́n bá dẹ́ sí gbogbo ará àdúgbò òun dájúdájú kò ní fi ọ́ kí ni wọ́n náà ń ṣe láàrin àwọn ọ̀daràn kí ni wọ́n náà ń ṣe láàrin àwọn ọ̀daràn ṣé bẹ́ẹ̀ rí ní ìgbà tí arákùnrin kan tánàbí sallallahu alaihi fún wa nírò rẹ̀ ipò pààyàn ọgọ́rùn ó dín kan tó sì ní kó ń folùmọ̀ hàn ìgbà tó dọ́dọ̀ ẹni tó ń mú lọ eléyìí jẹ́ sílọ̀n sílọ̀n tí ò ní mà ó ní mo ti pààyàn ọgọ́rùn dín kan sọ́nà ó forí jìn mí ó ní à kò sáforí jìn ò ìyẹn ọgọ́rùn dín kan kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ lọ́ba pàm náà wọ́n bá kúkú pọ́ ọgọ́rùn gérégé so wọ́n wá tún fi olùmọ̀ hàn olùmọ̀ hàn lọ́nà kò sẹ́sẹ̀ tá a ṣe tá a tọrọ àforíjì tọ́lọ́ wọn bò foríjì ni ṣùgbọ́n ìlú tó ń gbé tó ti rí yàn ọgọ́rùn-ún pa báwọn tó ọ̀rẹ́ ni ká ọlọ́wọ́ de ìlú burúkú ni ti bẹ́ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá ń dára àwùjọ kan ẹni tó rí rẹ bá pé kó bá wọn fa àwùjọ yẹn sílẹ̀ ni lópin ìgbà tó o bá ti lè kọ́ fún wọn tó o bá ti lè sí wọn lọ́wọ́ rẹ̀ fi àdúgbò yẹn sílẹ̀ fi ìlú yẹn sílẹ̀ fìpínlẹ̀ yẹn sílẹ̀ forílẹ̀-èdè yẹn sílẹ̀ wa ardullahi wasi'ah ilẹ̀ ọlọ́run ọba fẹ́ o ilẹ̀ ọlọ́run ọba fẹ́ má pé wọ́n dáràn lóyún ibi àgbélà ṣe wọn náà wàá dọ̀ dáràn àwọn aráàlú yín ṣe égún wọn náà ń bá wọn ṣe égún àwọn aráàlú yín sọ̀rọ̀ wọn náà ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run á kó àwọn aráàlú yín síná ẹnu kí wọn náà wọ bẹ̀ jẹ́jẹ́ ni torí pé tibí ẹgbẹ́ lẹ́sẹ̀ ibi ẹgbẹ́ náà ni ó kó yín dà síbi tẹ́ ẹ yín bá pọ̀ láwùjọ ó máa mú kí gbèsè ayé ọmọ rọ̀ gbọ́ ìgbésí ayé ìrọ̀rùn gbogbo bí tí ọ̀ràn bá ti pọ̀ táwọn èèyàn bá ti ń dáràn àwọn èèyàn wọn èèyàn nífọ̀kànbalẹ̀ wọn èèyàn nífọ̀kànbalẹ̀ ń bọ̀ ń bọ̀ ìmọ̀ sábà ṣẹlẹ̀ láwùjọ bẹ́ẹ̀ torí ẹ̀ ni ṣe jẹ́ pé a nífọ̀kànbalẹ̀ gan o rojú sí lọ kátó wá torí ẹ̀ àmúkàtà ká sí wọn ràn ká sọ́ràn ẹ̀ ráhùn tí mo tí wọ́n máa láwọn ń ṣe jàǹdùkú lẹ́yìn àwọn olóṣèlú ẹ̀rí kan àwọn olóṣèlú ìfọ̀mọ́ wọn ṣe bẹ́ẹ̀ o nígbà tó bá ti gbàdá dé tí wọ́n mi àdábà ẹ̀rí kan kálukọ́ máa sá wọlé ni kálukọ́ máa sá wọlé ni pé ah, kótúmọ̀ rí mi ńkọ́ gbogbo ara lògùn ẹ̀ nítorí tó bá ní kò ní fi sá ọ tó bá fi sá ọ ọlọ́run máa ṣe bí ìyá tó kọ́kọ́ jẹ ní rí ti lọ òní máa ń tọ́sẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ torí di eléyìí ọkàn ìbalẹ̀ ńbẹ gbogbo ibi tí wọ́n bá ti ń dáràn bákan náà ọ̀ràn dídá a máa sọ ẹni tí ń dáràn a máa sọ wọn dẹni tí parun a máa sọ wọn dẹni tí wọn padànù a ṣẹ̀ṣẹ̀ máa rókò èèyàn létí títí nàìjíríà tẹ́lẹ̀ tí wọ́n pààyàn kalẹ̀ bí ajá lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ó lè jólè lọ́wọ́lé wọn tí wọ́n lé mú tó ṣe pé bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ti bá ní ti kálukú ní lọ́wọ́ ó fi nà ẹni tó sa ládàá ẹni tó sa lọ́gbẹ́ ẹni tó yín bá ẹ̀ka bókù rẹ̀ ń bẹ láàárọ̀ ni. nítorí ẹ èèyàn ò lè máa dáràn kó ọmọ àwòrán bí àjẹ́ ti ń kà tó ní lágbàdo tó kó ń lò ń pa tàbẹ̀dẹ tó kó ń lò ń pa ṣé gbogbo yẹn máa fún ni pé kálukú náà ti múra pé òní náà ó a bi iná níbi gbọ́dọ̀ látàyé ti rí parun so eléyìí túmọ̀ sí gbogbo ẹni tó bá ti dáràn irun wa ìparun ni ọ̀daràn tí mutí ń kọ́ ó mutí ọkàn látòrí gádà ó sì bára rẹ̀ nínú òkun third mainland bridge ló ti sọra rẹ̀ lẹ́kọ̀ọ́ ó ń wò pé òun fẹ́ bọ́ sínú field sẹ́wọ̀n kí tọ́ọ̀mù ti bá mutí wọ́n máa wò kó ti dé núra wọ̀ ẹ̀yìn sì ń bẹ̀ ńlẹ̀ kí lẹ́ ń ṣe tẹ́yìn náà wàá bá wọn núra wọ̀ so ọkàn sọra rẹ̀ látòrí gádà ni bàbá bára rẹ̀ àwọn àlekà wa ni kí lẹ́sẹ̀ tẹ́ fi débi àwọn ọlọ́ọ̀ gúldà ló mú ó sì mú ju go mẹ́ta lọ òbúrú tiẹ̀ bọ̀ ọ́ ọkọ lẹ́tà sọra ni bẹẹ náà ni ìparun tọkọ bá ti jáde ńlé ọlọ́ọ̀rá yàwó rẹ̀ mú ọlọ́ọ̀rá yàwó yàwó mú níjọ́ tí ọlọ́run á ní ọwọ pálábá rẹ̀ yóò ṣègi tí ẹ bá gidigidi lọkùnrin lẹ́gbẹ̀ẹ́ torí masha allah ọ̀pákùrú máa kéke ewu àti tani ibi tí wọ́n bọ̀ yìí lónìí ìkọ́ pé lẹ́ngẹ́lẹ́ngẹ́ báyìí tó rọ́ọ̀lù ẹsẹ̀ tó kó fún báyìí ọ̀dà kù wọn lè mú torí pé òdodo tó gbé lọ́rùn ó ti sọwọ́ rẹ̀ di rìn ẹsẹ̀ lásán ló fi lù pa gbogbo ẹni tí máa ti ń dáràn ọ̀nà àti parun ọmọ torí àwọn nìkan làwọn èèyàn máa arajà lọ́dọ̀ wọn ọmọ gbẹ́rin àtọ̀yàyà tí wọ́n fi ń pàdé àwọn èèyàn ni àwọn èyí sì ta ọjà tó jẹ́ fake wọ́n ń tà fún yà bí wọ́n bá ṣe pé ni wọ́n máa bá ní táwọn ń ṣe nù kìí ṣe pé àwọn ń sóògùn ru jẹ tó ń bá ká tó ń sórí ibú káyè àwọn á lọ gbóògùn sí ṣọ́ọ̀bù wọn wọ́n á lọ wá ìgbẹ́ ìgbẹ́ tó gbóná fẹ́lífẹ́lí wọ́n á dànù gbá tẹ́bárí tí àwọn ọ̀daràn ń torí àkìtà àwọn ọ̀daràn nìyẹn wọ́n ní kó gbégbé tí ń hóoru fẹ́lifẹ́li tí wọ́n ń sẹ̀ yálẹ̀ pé ibẹ̀ ni kò sọ nákàlí yìí sí. sọ̀rọ̀ kó o ti ń gbé bẹ́ẹ̀ tí wọ́n ò rí ọ o ti ń gbé bẹ́ẹ̀ tí wọ́n ò rí ọ níjọ́ tó wọ pálábà rẹ̀ ségi ọgbà ọgbà wọ́n ti kámẹ́rà rẹ̀ àwọn èèyàn kámẹ́rà tá a wí bó ṣe ń gbé kalẹ̀ tá a gbé kalẹ̀ báyìí wọ́n sira wọn lórúkọ aláyìíká rẹ̀ ni wọ́n á sọ di basketball eléyìí bá gbọ́ eléyìí ọgbọ́ eléyìí bá gbọ́ eléyìí ọgbọ́ títí tí ojú fi yọ dànù wọn pa ọbẹ̀ sọ̀rọ̀ kéèké ẹ̀ bọ̀ torí kí wọ́n ti ń wẹ́ ẹni tí ń ṣe wọn ẹni tí ń dáná ó ti mọ́nà kó wọn parun pa láyé rí wàláhì ẹni tí ń dáná àìtí ìtú àṣírí rẹ ni torí tó bá tú ọmọ èèyàn onífẹ́ sílẹ̀ kọ́ máa gbáyé tó bá di lọ́la kìí àmọ́ ńkọ́ ìyà burúkú tún retí rẹ̀ ìyà burúkú retí rẹ sẹ́mi kọ́ ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tẹ́gbọ́n náà ní sàṣọ òun náà ní ba tiẹ̀ jẹ́ òun náà ní ọkọ̀ọ̀kan amọ̀bọ dárò sẹ́mi kí wọ́n dásìrì bá tú ìpakúpa ni wọ́n náà fẹ́ pa torí ẹ̀ ọ̀n kọ́ lẹ́tà sábúrú ni ìwọ́ tó ń dáràn bẹ́ẹ̀ ni nínú tí ìwọ̀ dáràn máa bí òun náà ní pẹ́ẹ́nìkan ò ní mọ ọlọ́daràn kọ́ fẹ́ràn rẹ àsìkò náà ọjọ́ dáràn gbogbo ẹni tí

ọ̀ràn kì í wà láwùjọ kan o káwọn èèyàn orí lé gbé wọn ò ní rọ́nà gbà wọn ò ní rí lé gbé táwọn èèyàn bá ti ń dáràn tọ́ràn bá ti lè pọ̀ láwùjọ àwọn èèyàn rí lé gbé wọn èèyàn rọ́nà gbà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí kọ́lọ́ wọn bá wa tún ṣe ọ̀ràn pọ̀ nàìjíríà débi pé àwọn èèyàn rí oorun sùn lọ tààrà lọ́pọ̀lọpọ̀ àwọn ilé wọn ìbẹ̀rù bójú kálukú máa fi sùn torí kí ẹtún ti kan ẹtún ti kan ẹtún ti kan ẹ̀yin lẹ̀kùn kẹrin wọn tó rí yín torí ẹ̀rù ń bà yín ẹni tó yẹ pé kò lówó wọn lù lálùbami kó o ṣe lówó la hawla wala quwwata illa billah ọ̀rọ̀ àwọn ojú ọ̀rọ̀ àkàrẹ̀ òtún balẹ̀ àwọn kan adigunjalè ni wọn òru wọn wọn sọ sẹtẹlẹ kò sọsàn kò sóru má báyìí ọkàn kálukú ò èdè yìí bẹ́ẹ̀ bá lẹ̀ ń travel gbogbo máa ní fún yín pé ah kẹsẹ kẹsẹ dandan ní kẹ ni n ti ń bà wọn lẹ́rù ni pé ọkàn ò balẹ̀ èdè táwa wà yìí torí tọba lọjọ da bísínẹsì tọba ti ẹnìkẹta wọn máa fún ọ ni pé hey sọ nà ẹ lẹni ta lẹni tó ṣe é gbàgbọ́ lórílẹ̀‐èdè yìí kọ́ náwó torí kó kálukú náà mọ̀ yìí pé when it comes to the issue of money you fail ẹ mi máa ṣe mi máa ṣe ẹ fowó dán wò ẹ bá ti fowó dán wò ẹni gbọ́kàn balẹ̀ lórílẹ̀‐èdè táwa wà yìí ọkàn balẹ̀ bó lọ́kàn ṣe fẹ́ balẹ̀ gbogbo oríta oríta ẹbọ náà ni ẹbọ náà ni àṣetáni làwọn ń sìn bó lọ́kàn ṣe fẹ́ balẹ̀ wọ́n lè kéde pé àwọn fẹ́ sọ̀rọ̀ ńlù nínú rédíò kó lọ́kàn ti fẹ́ balẹ̀ wọ́n lè kéde bí wọ́n gbẹ́bọ ẹbọ ńlá pẹ̀lú igbá ńlá nílùú ńlá la hawla wala quwwata illa billah kó lọ́kàn ti fẹ́ balẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí ọlọ́run ló máa ń jọ́kàn balẹ̀ ìṣẹ́bọ́sọ́lọ̀ kì í jọ́kàn balẹ̀ ìmọ̀ọ́sẹ́lọ̀ kì í jọ́kàn balẹ̀ ìwọ ọ̀daràn kì í jọ́kàn balẹ̀ ọlọ́run kò fi ìfẹ́ ìgbàgbọ́ òdodo sí èmi pẹ̀lú yín lọ́kàn kó wá sí rọrùn fún wa láti máa hùwà náà kó fi ìwà ọ̀daràn kó ṣe ní kókó kó fi ìkórìíra àwọ̀ ọ̀daràn sí wa lọ́kàn kó wá lé wa jìnnà sí i ọlọ́run bá wa tún àwùjọ wa ṣe ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sí àwùjọ wa ọlọ́run tún wa ṣe sí dáadáa jáwa náà ká lè máa gbélé ayé gbádùn lé ìwà ọ̀daràn jìnnà sí àwùjọ wa àwọn ọ̀daràn tó ṣe pé wọ́n gbọ́rọ̀ wọ́n yí padà sí dáadáa ọlọ́run jẹ́ wọ́n yí padà sí dáadáa àwọn tí ò ní gbọ́ tí ò ní gbà wọ́n ọlọ́run máa bó ṣe lè bá wa yanjú wọn bá wa kó wọn kó láwùjọ wa kó o ká lè máa gbélé ayé rọ̀ káwọn arántí pé ń bẹ́ẹ̀ nu tọ́lọ̀ bá wa tó fi pa wá láṣẹ ká máa ṣe pàápàá jùlọ ní òru àti ọ̀sán ọjọ́ jùmùà pé ká máa ṣe àṣàlátù lọ́pọ̀lọpọ̀ fọ́gà wa aṣíwájú ẹ̀dá anabi wa sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ sàṣàlátù yìí fún. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم اجعل كل قضاء قضيته لنا خيرا ربنا لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم سهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله